wá sínú nǹkan tá à ń fẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm, hmm, hmm. ìyọlẹ́nu ìbáṣepọ̀ tí a ti ẹ̀ gbọ́ wípé ó pọ̀ gidi gan nínú agbo ilé tíátà láti sexual harassment ǹjẹ́ ẹ tiẹ̀ ti bárò rẹ̀ pàdé rí ẹ sọ ọ̀tọ̀ ẹ má fi pamọ́ o ẹ sọ fún àwọn aráalé kan gbọ́ ẹ jẹ́ ẹ ti ní ìyọlẹ́nu ìbálòpọ̀ rí. èmi ò ní ìyọlẹ́nu bọ̀ mo ní ìbéèrè ntẹ́mi lè pè nìyẹn ni pé kéèyàn béèrè lọ́wọ́ yàn ó yàtọ̀ sí pé kéèyàn yọ yàn lẹ́nu tó tó bá yọ yàn lẹ́nu yín ẹ wọ́n fún ẹ nírò yìí kí ẹni tó wá fẹ́ tó fẹ́ dàrẹ́tì eré yẹn kó a sọ pé bá ń bá mi ní nǹkan báyìí mi ò ní jẹ́ kó ṣe eré yẹn ìyẹn lèmi lè pè ní ìyọlẹ́nu hmm, ṣùgbọ́n pé ìbéèrè ó wà pé kí ẹ̀mọ̀tọ́ ìyẹn wà fọkùnrin wípé tán bá rí obìnrin tán fẹ́ tán dẹ̀ nífẹ̀ẹ́ kan sọ̀rọ̀ èmi lè má nífẹ̀ẹ́ ó kàn lè fẹ́ sọ̀rọ̀ náà kó mọ bó hmm. ṣe máa rí bọ́ tí obìnrin ẹni láti mọ̀ wípé ṣe ń tó tọ́ ni àbí tí ó tọ́. Hmm. ìyẹn wà káàkiri ojoojúmọ́ ni ọkùnrin máa ń rìn bá obìnrin pé ìwọ̀n ìyàwó ilé gan máa wá báyàn pé à ẹ obìnrin yìí ẹrẹwà mo nífẹ̀ẹ́ yìí bọ iye ọlẹ́nu yẹn hmm. bẹ́ẹ̀ ni pé kán sọ pé ẹ wò ó mo fẹ́ fún yín ní róò yìí bọ̀tẹ̀ wá pàdé mi ní ibi báyìí báyìí ẹ tí bàárù rẹ̀ pàdé rí. Ah. mi ò tí bá pàdé ní tòótọ́ mi ò tí bá pàdé o mi ò tí bá pàdé wọ́n ní ó ń ṣẹlẹ̀ ọ̀bọ̀ tí èmi Christiana o ní tòótọ́ mi ò tí bá pàdé. Ah, ẹ̀rí gidi leléyìí ẹ̀yin ará iléeṣẹ́ yìí náà ti gbọ́ wípé kì í ṣe gbogbo àwọn directors wa kì í ṣe gbogbo àwọn olóòtú wa kì í ṣe gbogbo wọn kọ́ ló máa ń ṣe orí ìwà yẹn gẹ́gẹ́ bí gbogbo àwọn èèyàn ṣe rò wípé gbogbo àwọn tó bá ti wà nínú eré sinimá pé nǹkan tó máa ń ṣe nìyẹn kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n òun náà lẹ ti gbọ́ tí àlejò wa ti sọ nísìnyí wípé àwọn ò tí ì ní ìyọlẹ́nu ìbáṣepọ̀ kankan láti ìgbà tó ti bẹ̀rẹ̀ eré iṣẹ́ tíátà